العالمين وصلاة الله وسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ربنا فرما مسلمين أترى لكي كرات كرفان النبي صلى الله عليه وسلم أن تربعت بما جاك يفنقوا الله بان سلكون كان النبي bani salikun ọlá rẹ̀ àti àwọn alájọ́ sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́wọ́kẹ̀ pẹ̀lú annabi níjọ́ téèyàn ò lè fó gbára lẹ́mìí ìyá ọlọ́run téèyàn ò lè fi kókó gbára lẹ́mìí ìyá ọlọ́run àgbọ́pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó mọ́ kùn bí ẹbọ mo fi jọ́kọ̀ sọ́rọ̀ bẹ̀ lọ́run àtẹ̀mí àtẹ̀yìn méjì àbọ̀ ẹbọ pàdé ìwọ ọlọ́run bá àfihàn pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó mọ́ kùn bí wa mọ̀nàfíkì àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run méjì àgbé wa ní fáwọn pàdé Allah subhanahu wa ta'ala àdéhùn tí ó bá tó jẹ́ pé ntá máa sọ yóò yàtọ̀ sí ntá máa ṣe ntá máa ṣe ọmọ ìtako ntá ń sọ jáde lẹ́nu ọlọ́run sọ wá ń bẹ̀ o á jẹ́ àmọ̀ ọ̀gá orin ni má jẹ́ agbábẹ̀ lórí ibú ayé àtàlẹ̀kíámà ìdánù ká fílẹ̀ ta wá gbọ́rọ̀ lọ́wọ́ bá mọ́sà bá ní kọjú bá sí ń fẹ́ lọ Allah ti ń sọ fún pe àwọn tí wọ́n bá pa sójú ọ̀nà àwọn wọ́n èé sí òkú kọ́dẹ̀ ẹ̀mọ́ gbìyàn lókù mọ́ áyà yìí ń bẹ̀rẹ̀ sọ́tù bá kọ́rọ̀ ṣùgbọ́n ní sọ́tù Allah subhanahu wa ta'ala ọ̀fẹ́ lójú díẹ̀ sí àwọn sọ̀rọ̀ lè jẹjọ wípé kí la ká máa bá lọ ṣé ta bá jálè mọ́rọ̀ ní ká tó sọ̀rọ̀ nípa ìtọ́fà jẹ́ ìgbúsojú ojú ọ̀nà ọlọ́run ọba yìí àbí ibi ìnà ní ká ti yanjú rẹ̀ mo sì rò pé tí a pa ń pẹ̀ lórí ni wípé ká má jì òdi alè mọ́rọ̀ ṣé bẹ́ẹ̀ ni tọ́mọ wá rí bẹ́ẹ̀ in tó wù à lónìí ní kọjá wípé mùsùlùmí tá a jọ ń kí mọ́sálásí òní mẹ́ta lọ ẹsẹ̀ ẹ̀sìn nìkan ni ó kò bí gbí wọn ò lè bá àmọ́túmọ̀ jihadi wọn ò lè bá àmọ́ òfò tán fi síra wọn tí èsì islam káwá tó bẹ̀rẹ̀ tá a fẹ́ máa sọ tí n bá ti sọ nǹkan kankan tọ́ta kò ń tẹ́lómi ti kàrí inú wa ẹ̀dá mi dúró kẹ́ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀rí tí n bá sì mẹ́rin wá tí ọ̀bà clear ẹ̀sọ́ tí àwọn àfáàfi sí ẹ̀rí nínú ọ̀rọ̀ tí mo mú wá tí n bá ti wá wí nǹkan lọ́tún lọ́sì bó ti yóò wù yìí tó tẹ́ ẹ̀ bá ti bẹ́rì inú ẹ̀ ẹ̀ sá kò fún mi padà tá a bá wá rẹni tó jẹ́ ìpórí nǹkan kan tó yàtọ̀ sí ń tá sọ yìí tó wá fẹ́ mú nǹkan tó dáa mu wá àwa náà dọ́mọ o rẹ̀ nìyẹn ṣùgbọ́n ṣáájú ká tó máa sọ léyìí lọ a máa kí gbogbo àwa mùsùlùmí kú oríire wípé Islam ò ṣe máa múra de pé o nítorí pé kò pa gbogbo ayé nílé rẹ̀ a kú o tá a ti mọ̀ tẹ́lẹ̀ tá a ní odidi áfíríkà ìlú kan tún dìlú ìsìláàmù lódidi lánàá o gángí ni barakallahu fikum ah, àwọn jẹmọ́ yìí ó ní ìráyé o ó fọ́lọ́ ẹ̀ ẹ wá wẹ̀ mọ́ ọlọ́run tí wo ẹ sọ fún rọ́ọ̀pù pé kò sísìnmi fún wa ẹ sọ fún rọ́ọ̀pù pé kò sísìnmi torí pé nínú ọdún tọ́lọ yìí táwọn ń pé àwọn ti fẹ́ ọdún ti fẹ́ máa lọ àwa mọ̀ pa àwàlọ́ tó tuntun ti a wọ́n nínú èrò bú tí wọ́n ní sí ìsìláàmù ní tí ń bẹ́lẹ̀ lọ́wọ́ wọn o ni wọ́n ń pètò pèlò lé lórí wọn ò tún rò pé tuntun kọ́ jáde sẹ́ẹ̀kì wàhálà ní tuntun kọ́ ní ìsìn wọ́n tún kò lórí eléyìí wọn àbí wọn ní jókòó ni. àwọn aṣọ fún pírẹsidẹ́ǹtì wípé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lọ bá rí bóò ní tan kìrìsìtẹ́nì tí wọ́n bẹ́ẹ̀ lù rẹ̀ ó ní I'm ready to protect their kini ní ẹ̀tọ́ ṣùgbọ́n jẹma àwọn òbú ọlọ́rọ̀lẹ́sá o wọ́n ń wò wípé ṣé ó fi polówó ọjà ni àbí Islam náà ni àtẹ̀mí àtẹ̀yàwó àmà sọ̀rọ̀ fún Gambia wípé Allah subhanahu wa ta'ala tó bá jẹ́ wípé kọ̀ jí òdodo tẹ́lẹ̀ mi wọn tẹ́lẹ̀ ọwọ́ pé wọ́n lo tìyàn sọ́ọ̀tà ìjí òdodo èmi àti ọmọ àgbàlára rí dára jẹ́ bá ń ṣe gbogbo òkun lọ́wọ́ tó lè ṣe fún ẹ láti sánmà mọ́ràn láàrin rẹ̀ gbogbo ọ̀nà tí ọ̀tá lè gbà pa wọ́n lẹ́kún mọ́ sí lẹ́kùn ẹ̀ fún wọn lájà kò sọ rẹ tẹ́ ẹ bá wá rí Gambia láìpẹ́ yìí ní tí ò lè tó sù díẹ̀ sísìn wàláhì wàláhì ọ̀pọ̀lọpọ̀ Áfíríkà ni ọmọ lọ́bẹ̀ bọ́lọ̀ ṣe sáyé náà inú wọn wá dùn wípé ọjọ́ tí ó ń sọ wípé Islam ò ní jẹ́ Islam máa Agaga, ní nàìjíríà yìí new millennium for tani o for christ ó ní sẹ̀ríà jáde níbo gambia ọ̀nsáǹfàrà wọ́n yẹ sọ̀sẹ̀lú ní wọ́n ò fi sọ̀sẹ̀lú ọ́ asáró kọ sẹ̀ríà ká gbogbo ayé náà walilahi alhamdu ọ̀rọ̀ táwọn fẹ́ máa sọ lónìí gbogbo àwa ń gbọ́ arọ̀ wa ìjọba arọ̀ náà aráàlú arọ̀yìn ọ̀rọ̀ jihadi wọn èmú láàrin o ọ̀rọ̀ jihadi wọn èmú ń parí o ọ̀rọ̀ jihadi wọn èmú ń bẹ̀rẹ̀ o odidi ilé kan ni tó ní foundation ó ní tí a kọ́ni lórí ó ní roofing ó ní lẹ́kùn ó ní window kódà wọ́n kùn wọ́n kó kọ́kọ́rọ́ sí èyí ó sì wá dá ọ̀dá ara rẹ̀ sí si. ó sì díẹ̀ sọ̀wọ́ ọwá ní ẹwọ̀n kan o wàláhì wàláhì gbogbo jẹ́ǹgbè ń jẹ́ adìẹ náà ni o náà mọ́ọ̀bù lásán lọ yọ ọyọ kọ́kọ́rọ́ ẹni ọba wọlé ọwá nẹ̀ sí gbogbo yín báyìí kẹ́ ẹ̀wọ̀n o ṣe ẹgbẹ́ mùsùlùmí yẹn o òpòrú ni o jihadi wo fi hàn yín o náà torí ẹ̀ ìmọ̀sọ̀ yí pé wàláhì wàláhì ọ̀pọ̀lọpọ̀ ó dìde ń gbà jihadi tán wọ́n sì mọ kẹ́dùn fún gbogbo mùsùlùmí tí islam ọba yé pé ah nífẹ̀ẹ́ wa tó báyìí ah aṣọ ní ń sọ wá àwọn àti wá ń pariwo rẹ̀ kí àwọn bọ̀ alijihad gbóná nínú èdè lágbáwá láti ní ẹ wọ́n mú láti bí vẹ́ẹ̀bù kan fíìlì nìyẹn tá à pè ní jahada ani jahida ani jahuda ani ajihada ani tajahada ani jahada ani jitahada kí ìtumọ̀ gbogbo rẹ̀ kọ̀ọ̀kan tí ó bá ní jahada lédè lárúbáwá jahadu onínàfọ̀ ọmọ ẹ̀ tàbí jihad kéèyàn ò gbìyànjú tó lè mú ìnira bá kó sì faramọ́ tí a bá ní juhida ọ̀dà dáńsámà nìyẹn juhida nas ayé kó ètò ọlọ́run mọ̀rọ̀ jù fún ọ ara wa nìyẹn tí a bá ní jahida ilẹ̀ ni máa bá kílí ọmọ lè hù nǹkan mọ́ nìyẹn tí a bá wá ní jahadu jahadu òun ni mọ̀ṣákọ̀ ìnira a tún ní nǹkan ń ba lọ wọ́n ń pè ní juhaida ìnira náà ni àwa ní juhaida ó ní yorùbá kí ni wọ́n pè ní juhaida o tí wọ́n bá ní juhaida páàpin rẹ antamna'ani min dukhuli baytik kó sì tó lè fi ṣe mí páàpin gbogbo àwọn àtọ́rin náà aksọ wa gayata amrik antamna'ani hudura baytik kọ́ ọ má jẹun wọlé rẹ gbogbo agbára ìròjọ́ ó kú bọ́ mi juhadaka juhadaka gbogbo páàpín rẹ nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí àtúnbọ̀ àtúwá ní jahad ó ní gbogbo ilẹ̀ tó bá tẹ̀ pẹrẹsẹ lọ bí ilẹ̀ pápá wọ́n gbé nǹkan rí ọ wọ́n ò gbé nǹkan rí jahadu ni a máa pè nínú ìlàbáwá àwọn á ní màjìhúdù àti júùdù nǹkan kan náà ni wọ́n júúdù ìgbìyànjú wàhálà màjìhúdù ìgbìyànjú náà barakallahu fi majihudatikum wa qad anfaqtum fi sabilillah majihudatin jabbar nínú èdè Lárúbáwá jihadu nínú èdè Lárúbáwá bí kẹsìrì jim asluhu almashakọ ìnira ni a máa ń pè bẹ tí a bá wá ní shari'an nínú tí bá wá pè ní alimujitahidu ta ni ọmọ pè bẹ́ẹ̀ o náà ni alifakiyu alimustafriku aliwusia litahsini dhoniyin bihukumi shari'iyin gbogbo ẹni tó bá ti kà á pọ̀ nǹkan ọlọ́run wíwá àtàlẹ́bí wíwá yìí tó fi wá di wípé ìdájọ́ kan wá dé kọ lọ dàrẹ́tì ìdájọ́ ọ̀rọ̀ dàrẹ́tì ṣùgbọ́n in tó ti kà pọ̀npọ̀ ọlọ́ àti ànábì ó tí ó lè mú ẹ̀rí wá pé eléyìí ni ó sì dojú ọ̀nà o lápẹẹrẹ ànábì sallallahu alaihi wasallam ní àwọn nǹkan márùn tí wọ́n fẹ́ kà fún yìí adájá mi hadith ìbára tó sọ wá mi tí wọ́n hadith rọ̀ sọ̀rọ̀ yìí nǹkan márùn tí wọ́n fẹ́ kà fún yìí tẹ́ ẹ bá fẹ́ fi jìrọ̀ kòkòrò dúra wọn lọ tẹ́ ẹ bá fẹ́ ya bẹ́ẹ̀ sí ya náà lẹ́sẹ̀ padà tẹ́ ẹ bá wá fẹ́ tà fúnra yín ẹ gbọ́dọ̀ kúrò níjókòó tó ń kálukú yẹn wọn ní tiẹ̀ àrẹ́bí wa dákọ gold slipper ṣùgbọ́n kí ló tún rọ́pò wọn náà láyé lẹ́ni owó ṣùgbọ́n parí hadith yẹn anábì ní ìdá àtàlà fẹ́tẹ̀lẹ̀ àsìnà fàbí òkè fàṣítùn èyí tí mo wá kà lẹ́yìn tí ọ̀ tí èrò ọ̀bá ti papọ̀ mọ́ra wọn mọ́ bó ṣe wí ní ẹni tá nǹkan ìlọ́fà tó fi jẹ́ pé pààrọ̀ ọlẹ́tọ̀ nù ìsìlámù pààrọ̀ kọ̀lẹ́tọ̀ nù ìsìlámù awam gold odowo èèwọ̀ ni mo tó tún wí èèwọ̀ ni kẹ́nì kóókó note one thousand agaran kókó sọ́wọ́ kọ́wá ní tí ń bà sí hundred thousand ń fìgbà ninety five thousand tuntun yìí ń wà kó lè wá tó sì tẹ̀ náírà rè náírà rè ṣùgbọ́n ìdá tàlápàtì asnaf dọ́là rè náírà rè fàbíru kaifa shi'tum bọ́bá sí pé ní ẹsẹ̀ ta ọwọ́ á ní mọ́jẹ̀mú mọ́jẹ̀mú ẹ̀ ní wípé ìjókòó kan náà lọ́gbọ́dọ̀ jẹ́ lábí sọ pé olùwà mi pé azáàkù bí záàbì wà fìtọ̀tì bí fìtọ̀tì ìlà ahán wà ahán fún mi gbà fún mi gbà ó ní. àwa rọmọ ìyàwó fẹ́ sẹ́wó ẹ bá wè mọ́ o ṣẹ̀gbọ́n mi ti sọ ogun tí ó sọ fún wa ìlú ò fararọ yọ̀ọ́ twenty thousand dollars wọ́n láwọn olúwo ní ẹ̀ ń bọ́ ẹwà olóòwà lọ́fíìsì sábó lọ́fẹ̀ẹ́sẹ̀ oníkóṣù wàhálà in tó fẹ́ sẹ́yìn àpò ẹ̀ lọ́wọ́ ìnákò orí tó bá ti ẹsẹ́ sọ́wọ́ òlú ti ẹ̀tàn pólíbàgì ní èèmọ̀ fà á ìlú òsì fararọ náà tó wọ́n ní ustad tọrọ bá rí báyẹn ṣé mo lè kọ́ọ̀lù ẹ̀ tí ń sẹ̀wọ́ lọ́rọ̀ pé ká pé kọ́ lọ sẹ́wọ́n sàkáǹtì ní pé kókó mọ́ mi kémi ọ̀wá àpàrà lọ́rẹ̀ fún ní dọ́là ní bó láti adájọ́ mujtahid mujtahid onílọ́sọ tí náà bá tún sẹ́ni owó mẹ́ta owó wọlé tóòtọ́ ṣùgbọ́n kí báńkì ò lè lò dìrọ̀lẹ́ wọ́n sì sàláàtì tẹ̀gbẹ́ máa ṣe àga gbogbo báńkì tó bá súnmọ́ ilé ìtajà ńlá àtijọba bí gbogbo tó bá súnmọ́ bíi dẹ́pọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ lè fowó bẹ̀ láàárọ̀ kẹ́ ẹ bá tí èdè aago mẹ́rin wọ́n ti lówó yín lọ́nà tí ń gbé po pàpàpàpà ìdásẹ̀ five naira tẹ́tẹ́ ń kọ́bọ̀ pàpàpàpàpà nígbà tó bẹ̀rẹ̀ dẹ́wọ́ bọ̀ ara bẹ́ẹ̀ ọdẹ yìí di aago márùn-ún délì ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú owó yín náà ètò wá sí ṣùgbọ́jà náà bí gbági kọ́nà wọ́n fowó owó èlè ní ìṣọ́ fi ń gún ọmọ ni ẹ̀yà ẹ̀yà torí ńlá isi sọ́ọ̀bù eléri rẹ̀ ọ̀pọ̀ ẹ̀yà ọlọ́lọ́wọ́ mẹ́wọ́ àwọn bọ̀ kí wọ́n là ń pè ní jí alimusitayid ó ní alimustafrik alfaqi ẹni tó gbọ́rọ̀ ọlọ́run ọba yé tọ́wọ́ adẹ̀ tí ń pọ̀ jáde ẹni tó ti gbọ́ yé o lìyásúlà làwù vọ̀níyùn kí nǹkan kankan tó lè mú sọ pé tá a bá sì rò báyà ní jíyàwájú ọlọ́run ọba o bí hukumi ṣẹ̀rí kó fi wá dájọ́ kan tó ní bá ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tí n tọ́ wánú kìtàbà ti súnà tí ò lọ straight lórí rẹ̀ lápẹẹrẹ sí àmọ́ pé a ti ní makina pepsi máa ń ṣe ni èyí ò fi owó nú ẹ bàbá ti nàìjíríà bí oṣù gbọ́n à ń lò Saudiya ẹ fi wá rìyà níbẹ̀ Coca-Cola rè sẹ́fì ọ̀pù rè mẹ̀rẹ̀ndà rè kíníkan rè èyí tó bá wù ilẹ̀ tẹ̀ ẹ sì ra mú nǹkan yìí yọjà bọ́ sálẹ̀ ẹ mọ̀ anamisa wa ni ọlọ́run sọ fún wa nínú alukuraani wípé yá ayú àwọn ọmọ ṣètò rọjìn yá ayú alẹ́dẹ́ amánu ìdáná orí àlẹ́ sọ́láti mi yọ̀wọ̀lẹ̀ jùmọ̀ fásitì tọ́yì tọ́bọ̀ wá jẹ́ pé ntọ́ fẹ́ tà àtẹ̀ntọ́ fẹ́ ra yìí kò sí àbádé sọ̀rọ̀ nú ọ̀rọ̀ méjèèjì nǹkan èmi wá ń bọ̀ jímọ̀ ògbẹ́ngbẹ́mí táìmù yẹn kátàkárà náà sì ni mo á ṣé mo lè sọ ten naira lápẹ̀rẹ̀ kápẹ́ ní àfisẹ́ ti nàìjíríà ṣé mo lè fi ibi mà kí náà kí n tẹ̀tí tẹ̀ kí n mú sẹ́mi ọ̀ mo sì rà náà ni ẹ̀ náà sì tà náà ni àbí wọ́n gbọ́dọ̀ máa gbé ilẹ̀ jọjọjúmọ́ gbogbo ìtúrú ẹ̀ bá ti wà àfàwọn obìnrin rẹ̀ sọ́wọ́n àyẹ̀ bẹ̀rẹ̀ sọ̀sọ̀ lẹ́bùn ó sì ní ìdìdáhùn àwọn kan wọ́n ṣe product kan jáde wọ́n wá fẹ́ kọ́ máa tà dáadáa wọ́n wá ní gbogbo ẹ̀ bá fẹ́ máa ra yìí o yóò fi fifty thousand naira lẹ̀ àwọn lè máa kọ́ nine thousand fún o ṣùgbọ́n lórí gbogbo ẹ̀ tí wọ́n ti wá ń rà lórí tiẹ̀ náà á tún máa bọ̀ ní nǹkan náà yóò máa polówó oògùn yìí tó bá di parí ọdún á yìí kété fún wa and distributors wa onídìí ìbéèrè ìbéèrè ni onídìí dáhùn kọ́mìnì kan jáde wọ́n ń ṣe mílò bàbá àsàlá nígbà òṣèṣà rọ̀bọ̀dán kú bí oṣù kan lọ́ba di pé lábàrí kọ́ọ̀pù àti pẹ́ẹ́nì wọ́n ti lẹ̀mẹ́gbẹ̀ẹ́ dẹ́ńgẹ̀ bàbá àsàlá hù sí èlé oníkíníyàn ọmọ jẹ́ àbí èsè lè onídìdáhùn àbí kọ́mìnì ti ṣe mílò wà lẹ́yìn àrùsàsàrà náà ó sì nídìdáhùn ẹn tí ń pè ah mùtítẹ́rì làáfà yẹn o ó lẹ́nìtọ̀ jẹ́ wípé gbogbo tó ó ti kà kà kà kà ní kọ́lọ́bí àdébí báyìí tó ti fi lè dá dáhùn rú àwọn ìbéèrè tí ó sì lẹ́yìn ànábì tí ó sì jẹ́ pé ń tọ́gbọ́yé látọ̀dọ̀ ànábì sọ́dọ̀ ọlọ́run náà ni ó sì fi dáhùn tí ó sì wà rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ànábì wàá pín méjì nítorí pé èmi àti inú rẹ̀ sọ pé yóò rí bẹ́ẹ̀ tán ànábì ni mùtítẹ́ìlù nìyẹn wàláì tó bá sọ̀rọ̀ ń pa ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bẹ́ẹ̀ lọ rè rí bẹ́ẹ̀ ẹ kíkú oríire ìyọ́gbọ̀n lára méjì lára gbìyànjú àti lára kó tó gẹ́ tí ọba wọ eré bẹ́ẹ̀ yọ̀gbọ̀n lára kan lára gbìyànjú kò sí lára gbìyànjú pé wọn ò fi ṣe kò gẹ́lórí rẹ̀ ṣùgbọ́n ènìyàn dà kìí ṣe pọ́dẹ́sì mí ilẹ̀ òun tuntun wa ó mẹ́rẹ̀ wà béèrè wípé ẹ mọ́ tí ikú omi ìbùtítà yìí dù náà bàbá wa náà ti hàn bá ní ṣètò ọ̀rọ̀ pé láàrin mọ́gírí ṣíṣe àìkátẹ́sọ lẹ̀ náà ebi mùsùlùmí náà náà mùsùlùmí gbogbo mọ́ sí àgọ́ àfa o ó ní ìsìn gbọ́sẹ̀ ẹ̀yin lẹ́sọ fún ìyàtọ̀ lè gbìyànjú. ìta ń sọ ni wípé ẹ̀ka tún àlàmọ́rí ọ̀rọ̀ kèé ṣe gbogbo ẹ̀sí ó àwọn àbẹ̀rẹ̀ lọ́wọ́ àfáà wípé ẹ dákun ká bàbá wọn tó dé kí lànà bí máa ń ṣe láàrin mẹ́kìrì ṣíṣà yìí tó bá jẹ́ pé tí ń gbà wà fún àdébí àdébí máa ń lórí kodò yọ ọkọ̀ sí òkè yá àfárá ti gànà ọwá ni bá a ṣe é ṣe rèé o fẹ́ tí ọba fẹ́ késù òun o àti tó bá tó rẹ̀ lómi lọ́rùn ṣáájú ká tó kí ìṣáì ṣé ìwé tí wọ́n bá ń bọ́ wá èèyàn lè rẹ́rìí mú jáde bẹ́ẹ̀ ntọrọ anabi lọ́rùn sẹ pé anabi àbá pani ntọrọ lọ́rùn nù èmi àtẹlẹ lúdò láàmà ta tí wọn èpè wọn ṣáì náà ẹ pé wọn máa lúwẹ níbi sinmi búlù lẹtọ sẹbi ntánàbí sàgbàlẹ rẹ pé ká má lọ bi tí èso ti gbà wà mú láàrin mẹbi ṣíṣáì bàbá kan wá dé bàbá wọn wá ní à nítorí kẹmi náà gbé kínní yẹn wá àníyàn mi dẹ̀ dá o nígbà gbogbo ogun ayé múrí páwọn èèyàn òdúró tó lọ́mọ̀ bàmọ́ láàrin mẹ́kì ti ṣiṣẹ́ ó kàrùkọ́ ọ̀kan ṣe tó wù káàkiri ọ̀pọ̀lọpọ̀ o gbogbo àwọn tí wọn ò láyé àdúgbìjà ń kọ́ lọ àbí wájẹ́ lè sọ sọ̀hábà ẹ máa wè mà ẹ wá mú ìwé méjì lọ anábì ní ẹwò mi dáadáa o ìwé tí ń bẹ lọ́wọ́ mi ọ̀tún yìí gbogbo ẹni tí wọ́n náà ó kọ wọn rè àtòkọ bàbá wọn àtìrán wọn àtìlú wọn wọ́n máa pè ní ya Ismail Bruno Musa Yorùbá ọmọ Nàìjíríà bí wọ́n ti kọ́ bẹ̀rẹ̀ ẹ wá wọ ẹ̀mà wọ́n wá ń bí àdúrà pé bóò ni ó ti rí látàyé ànábì ádámà tí èdè tí ò wà lẹ́yìn sàṣẹ́lẹ̀m bóò ni bí ọ̀hún ṣe àtúntọ́ náà lọ́wọ́ ànábì sì mú lọ ó sì fi hàn wọ́n tá a lọ́kọ́ fún tá a lọ́kọ́ lé lọ sáré tó mú lọ́tà náà ó wá ní ẹwọlé yìí ó gbogbo ẹjọ́ wọn náà pátá ó kọ wọn rè ó kọ wọn ó kọ bàbá wọn ó kọ ọ̀ràn wọn ojú ẹsẹ̀ láyà bá sì ń sọ̀kalẹ̀ là bá ń kà wípé fárí ikùn fìlìjáde nẹ̀tí وفريق في السعير اي تو تو فتا وسال للحديث هو لو كان تفسير ايه سوره الشورى àti àti wọn mujtahid jẹ̀máà nínú táwà náà mọ́ làwùjọ lónìí èèyàn wúlá nínú ó sì èémí gan ẹsẹ̀ mujtahid ní ẹsẹ̀ mujtahid ẹ̀rẹ̀ lómi lòdì kiri wọ́n máa sọ̀rọ̀ ẹ̀sìn náà ẹ̀rẹ̀ lómi ẹ̀sẹ̀ tẹ́jì àmọ́ ìgbọ́tẹ̀nu ti ẹ̀ àkúrí mi ààrí mi lè dẹ́gbọ́ yìí Mbọ̀dúsà, ẹ̀yọ́ rẹ̀, ẹjọ́ yóò pé o, ìyìn tí o á sọ fún yóò amaruran amaruran amaruran amaruran ilẹ̀ amọ́ wọn ìntàwà nídìí ò ní wípé ta ní ń pè ní alimujitahidu ọ̀kan ní ọmọ ìyájọ́ ń sọ̀rọ̀ nídàjí ìní wọ́n wá ní à ìmọ̀ ìwé mọ́ náà àwọn kàdífì kan ní mọ́sálásí àwọn lẹ́ni àdífì rúmọ́rù ni nígbà tí wọ́n mú mọ́tínú wa àdífì Usman ni mo ní Usman náà mọ̀ ní àdífì òun usman ẹ̀ ẹ mọ́ tí ìgbà tí mo sọ sẹ́yìn pé mi sọ lórí mi ẹ̀yin sì ka ni ẹ̀yin tẹ́yìn kà náà tí ẹ̀yìn sáṣọ ẹ̀mọ́ tẹ̀mí mi mo ṣe mistake ó là ní fífi mọ́ ọ̀nà àwa ń bọ̀ kí wọ́n là ń pè ní jihad ṣẹ́rí án afẹ́ mọ̀túmọ̀ jihad òun náà ni kìtàlù man laysa lahu dhimmatun minal kuffar ká máa bàjà tá máa bàjà zimmalede lọ́rọ́wá a máa túmọ̀ aman ìfọ̀kànbalẹ̀ èèwọ̀ ni kí lù wọ́n tóbi bó ṣe tóbi tó yìí kí wọ́n wá sọ pé ọmọ amẹ́ríkà kan bẹ ni kí ni kọ́ọ̀sì rẹ petroleum engineering nàìjíríà wa gbà wípé kọ́ máa wá bá ní fọ epo níbí làwa gbọ́ pé amẹ́ríkà o ó pa gbogbo mùsùlùmí tí ń bẹ afghanistan ó pa wọ́n èèwọ̀ ní kẹ́nìkan nù wa kọ́ lọ ra ọmọ amẹ́ríkà níkò torí pé ní jọ́tọ́ kọ́kàn kò torí pé jọ́tọ́ wọ nàìjíríà àmánù ló fi wọ̀ zimma wa ni àfún fisa àwọn aládé wa àfún lé a sì fún sẹ́tí ọmọ sí èèwọ̀ ni ẹ bá dẹ̀ òyọ́ kẹ̀bìrú ọ̀nà. láwọn èèyàn rẹ̀ sì ti wé sí ayẹyẹ ọmọ ìyá yìí. afẹ́ máa ṣe ṣe ká fásitì sọ ká parí àbí bíi jàpsílù bíi mẹ́rin márùn-ún àbí ìbá àgbà lọ́dún kan zimma akátó padà zimma zimma zimma lédè de a ama túmọ̀ odi ìsọ Se àmánù kí ni a lè pe àmánù náà eh, eh, kutukọ́ ọ̀dà máa bọ̀ o àbúrò ní sí ọ o asylum eh? security o tún mú báwọn ṣùgbọ́n zimma a máa túmọ̀ odi ìsọ ẹ̀gbọ́n tí àlọ́ sàn sọ ni ó ní man salla suba fahuwa fi dhimmatillah. béèyàn bá ti kí àsùnbá àpẹẹrẹ ẹkọ́ ti wà ní odi ìsọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala béèyàn bá yẹ wáyé kọ́mọ rẹ̀ lọ kásùnbá bí ẹjọ́ ọmọ ẹgbẹ́ sùkú wọn wọ́n yọ ọmọ nílẹ̀ wọn mùsùlùmí mùsùlùmí pásítọ̀ ti wá ń kọ́mọ kíláàsì lọ́wọ́ pé kún dáàdi kọ́mi ẹ wo ọmọ yìí mo kíyèsí ọmọ yìí ọmọ yìí brain gan o bọ̀ kí ló dé tó bá ti di náà báyìí ọmọ yẹn máa tògbè ní kíláàsì bí wọ́n á pọ́ ọmọ yẹn ó ní à dáàdi wọn jí mi ní five thirty wọ́n á sọ pé a máa kọ́kọ́ brain náà ah, ọmọ yìí dẹ́ kéré náà because ọmọ yẹn ọmọ yìí kéré gan sẹ́wọ̀n <laughs> pé sẹ́wọ̀n bẹ́ẹ̀ kí ẹni mọ̀ kó mọ̀ mójútó ọmọ yìí ẹjọ́ ẹsẹ̀ fún nọ́mbà mi <laughs> ní bàbá náà. atúfẹ́ tó sọ kìtàlù máa ń lẹ́sẹ̀ àwù hímà ẹn tó jẹ́ pé kò ní ahadu hímà máa túmọ̀ ahadu àdéhùn ana fi hímà ti là atúmọ̀ túmọ̀ pé ń bá kásù bá fọwọ́ fi hímà ti là kó tó di pé àyílá ó tó ń bẹ nínú àdéhùn ọlọ́run pé tó bá tán báwọn ọlọ́run wọn sàánú ẹ̀ yóò foríjì nítorí pé gbogbo tí wọn bẹ láàrún irun kan sí kejì ọlọ́run lẹ́ńbà ti kíkan kí wọ́n tó kíkejì ọlọ́run lẹ́yìn ẹ má kàn fún àwọn àìrí òrí ọmọ mi rẹ̀ asọ̀rọ̀wátì lọ kọ́ms ìwọ̀n wákàtí mara ojúmọ́ dhimma lọ man laysa lahu dhimma mẹ́lẹ̀ kò fà ẹ̀ tó jẹ́ pé kèfèrí ni nǹkan kọ̀ pàwọ́ àti ẹ̀ pọ̀ tá a lè fi sọ wípé káàngọ̀ funfun kò sí láàrin àwa àti ẹ̀ àmọ́ wá sọ àwọn nǹkan tó bá yá àwa ń bọ̀ ṣé tí wọ́n ń pè ní jìyà dèdè wá bá wá tí wọ́n bá kọ́kọ́ bí aláìtí ìtẹ̀síwájú ṣe ni kéèyàn ó máa pa kèfèrí kó máa bá kèfèrí jà ṣe ni ìní jihadi lè dáná wá àbí wọ́n fọ́ jihadi mọ́lẹ̀ èyí náà jẹ́ èkìjẹ́ kan bẹ̀ èwo ni a fi dáhùn. barakallahu fikum àwa ni mujá àwọn afọ àwọn apin mẹ́ta mujahada apin mẹ́ta mujahadatu nafs mujahadatu shaitan mujahadatu fusak mujaratu nafs kéèyàn máa jẹ̀mí rẹ̀ pàṣẹ tọ́lọ́hún ọba wọ́n ní híyà aláàtà alúmi umuri dìínì súnmọ̀lá amálì bìhá súnmọ̀ tààlì níhà kéèyàn ọlọ́rẹ̀ pé mo fẹ́ jẹ́ni ara mi pamọ́ jẹ́ni ọlọ́run ń kọ̀kọ́ lọ rè ẹwọ́n wò pílẹ́ o ń kọ̀kọ́ lọ èèyàn pẹ́rẹ́ kó jẹ́ àìlù nínú òun gbéjáde èkì ẹ máa wò túmọ̀ jihadu nafsi o ọ̀kọ̀ọ̀kan lọ rèé mọ̀ ń pa ẹ̀sìn ọlọ́run ọba tinú tòde tọ́ba wa yé yẹ̀tẹ́ èèyàn ọmọ wa ti sẹ́sìn fúnra ara rẹ̀ kí lè rí wa ọlọ́run ní tí àdéhùn bá dégbé yìí gbàgbọ́n àásìrì innal insana lafi khusr mo fìrì agbèrè gbogbo ẹ̀ ti ń bẹ́ẹ̀ ní òfò illal ladina amanu àfàǹtẹ́gbẹ̀mọ́ náà ọba gbọ́ wà á mìíràn sọ̀lá tẹ́ ń olóore ó ti mọ ọlọ́run ní sisi olóore ló tó wá kó pé mo fẹ́ pẹ̀lú mi wátàwá sọ́ọ́bìlà hákì wọ́n wá sẹ̀sẹ̀ ń sàtọ̀tẹ́lẹ̀ dára láàrin ara wọn wọ́n tàwa sọ́bì sọ́bùrù wọ́n sì à ń se wá sí sùúrù ẹgbẹ́ tí kọ́kọ́ dá wọ́n tó mọ̀ kẹ́lò ní ìsìn wàláhì wàláhì wọ́n ń bèèrè lọ́wọ́ brọ́dà kan fọ́ọ̀mọ́ntì brọ́dà ìpè ìmọ̀mù àdúgbò àwọn wọ́n máa ń tẹ̀yánrin ní gangan sáàlẹ̀ kí lẹ́yìn ẹ̀dín sí báyìí ah, subhanallah á ah, ti ẹ̀sìn kírọ́mù fún wọn mọ̀ kí gbàtà ọ̀bá wọn tẹ́yẹ ni gbọ́dọ̀ lórí ìrùtà ń kí fún ó sì dá nìyẹn wa káàmọ̀ kí ìrùtì alọ́gùn sí wàhálà wọ́n kẹ́ta sí pẹ́rọ wàláhì wà ládùúgbò tèmi lèmi tẹ́mi ń sọ yìí àgbàlagbà kiri yóò kàn mẹ́mẹ́ ìyá rẹ̀ wá kú àfàtàbí òkànnà owó òkè mọ́sálásí pé kò ní dá o láti fi twenty thousand fún mọ́sálásí mọ́sálásí ti ń bá dúró báyìí máa wò ní sàlẹ̀ tẹ̀bílì kùrò rẹ̀ sí ẹ̀ nígbà tẹjọ wà ládùúgbò sẹ́mà omi àdúgbò kan sáàmù tọwọ́ warú láà áwọlá wàlà fún wájà ìlà ìlà kí là ń pè ní jihadu nafs èyí ọ̀nà rẹ̀ máa làmọ́rí ẹ̀sìn ọlọ́mọba súnmọ́ làmọ́rí bíyà yọ ọmọ fi ṣẹ́ṣe lẹ́yìn rẹ̀ thumma ta'limiha yóò mọ̀ ṣẹ̀ṣẹ̀ wàá kọ́ àwọn èèyàn ìgbà tó kọ́ mo fẹ́ kọ́ àwọn èèyàn ẹ méjì tẹ́bìlì wọ̀ tẹ́yìn o yóò mọ̀ wá bẹ̀rẹ̀ wọ́n yín pé ẹ bẹ̀rẹ̀ wọ́n àfáàsọ bá sọ pé kò sí jáde wípé ṣé kò sí iṣẹ́ gbìyànjú nù tá nàbì mú wa ah, ah, ah, gbólóhùn òótọ́ mọ́lù sáàyè ibi ẹ̀dùgbà àwọn bọ̀ àwọn ni mùjẹ́rìtù ṣẹ̀tọ́nì kò tó pín méjì mo yá ti ṣe ìtọ́nù kò pín méjì òun náà ni dáfúrù máa yá tí mínú gbogbo tó lè wá lọ́dọ̀ èsù sí yàn mínú ṣubuhat nínú àwọn nǹkan tí ó fi máa rúyàn lójú bí ẹ̀hẹ́ wọ́n bó ṣe wà ní part four tó wà rò gbogbo tó ń ká yọ lálùbáríkà fẹ́ ní oyè yìí ọ̀dẹ̀ lọ part five ọ̀rọ̀ ìpè dáàdì rẹ o wọ́n ṣe náírà bẹ́ẹ̀tì o ọ̀nà ìfowóyè ẹ̀ tọ̀ ó já kó lé fún ọ̀dàrún kó gbé ọgbẹ́ ọ ọ ọ. kọ́ gbẹrù ìjìyàn ọ tẹ́kúnlẹ̀ kàbẹ̀ ka ó lè jẹ́ bàbá dẹ̀ because i never gbogbo dúkìá tàbí gbogbo ọmọ nìyàrá yìí ni wọ́n ah, bá ti rí báyìí tó tóbi gbẹgbẹgbẹ wọ́n wo tó jẹ́ tó jára mu iná ní ń bọ̀ lọ́wọ́ sì sọ̀rọ̀ lásìkò hàn sí ẹ̀ ní wọ́n máa tọ́ mi bóò lọ́mọ sí máa yanjú irú ẹ̀ kò sì gbọ́dọ̀ kó lé kẹmú yòlọ ọ̀gbọ́dọ̀ kó lé ṣé yóò máa jẹ́ mẹ́ tó ti yà bí òní jẹ́ mẹ́ àbọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kémà kàmà kémà ẹ ṣe rí àwọn bàbá wa wọ́n nílà ká ìkejì kéke èmi máa ń sọ̀rọ̀ kan tó bá jẹ́ pé ọlọ́mọ̀sọ̀ àtàlá kò bíá wípé mo lè fẹ́ yà tó sì sọ pé èèyàn fẹ́ kéèyàn wáyé lẹ́ẹ̀mẹ́ twenty ṣùgbọ́n èsì wọn fẹ́ mú ìsìláàmù náà màá mú nígbà pé tí yẹn sórí rẹ nù ṣùgbọ́n wá ní pé ìran lárúbáwá ti pé ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tó tún kùlàyé mú mi yóò bá ní mọ̀múlẹ̀ mẹ́ twenty o ọ̀n bàbá wa nílà káyì tí èsì kékeré wàláhì nílà káyì pọ̀ àá ọlọ́nkẹ́ wọn tí èsì kékeré tí àwọn bá wá gbọ́ àwọn àgbékalẹ̀ wọn yé lọ́pọ̀lọpọ̀ ọgbà èyí ò mọ̀ gbọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan míì yóò ti máa yéèyàn àwa ń bọ̀ jihadu titi ṣèyítọ́nù yìí dáfù máa yà àti bíi gbogbo tó lè wá lọ́dọ̀ ṣèyítọ́nù mi ní ṣùgbọ́n nínú gbogbo àwọn nǹkan tó lè kórùjú bá yàn tí ó wàá sọ èèyàn di odò kòkòrò kodé oródò kòrò mi pa tọrọ èèyàn wà já sáàrin méjì ṣùgbọ́n akẹ́rẹ́ ló ti di àwọn wàláì ọ̀rọ̀ ẹ̀sìn wa nídìí kírókọ rẹ because aka aka ọdẹ yé wa wàláì ìta gbéyàwó báyìí nìsín àwọn sisters kí wọ́n padà lẹ́ni o because ìtìláàtò sínú ẹ̀sìn wa ọkùnrin àti obìnrin kan lọ́wọ́ tó papọ̀ nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ rí síbu lẹ́kṣọ̀ irú kí nìyẹn káwọn sísà padà lẹ́ni o ọ̀pọ̀lọpọ̀ sísà padà lé ńgbà lónìí wọ́n dá wà lálẹ́ sexual ìtìsọ́sì dájọ́ tọ́ ọ̀dà wàlẹ́ ìtìsọ́dà o ṣùgbọ́n túkù kan tó ń lọ sí i and sister bá padà lé ọwọ́ akóhun àti kẹ́mi jẹnẹẹtì tóun tó jọmọ àwọn mini skirt tí ẹ bá wọn jábìlì ní wọn padà lé àwọn ajókòó lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ ó sọ ọkùnrin inú wọn lù á nìkan ká dúró náà ni ṣùgbọ́n èṣù ló dé o ẹ̀yin brothers ọ̀la àwọn náà àwọn náà ẹwọ ẹwọ tó jẹnẹẹtì ẹwọ náà kẹ́mi àwọn náà bèbè táàrẹ ẹwọ ayé ẹṣù ọlọmọ ẹwọ ayé ẹ sísítà tí ọlọ náà àwọn náà tẹlẹ àbá Jama, gbogbo tí mò ń sọ mọ̀ fẹ́ kẹ́nìkan máa bá ní kọ́ bó o láṣẹ alájà rẹ̀ náà òun náà ní ìdìbò onídìí onídìí ansa onídìí ansa onídìí solution àbí onídìí solution níta nàmọ́ yìí kẹ́ sọ̀rọ̀ ọdún kan tí àti mẹ́rin jihadi tá a sàlàyé tá a kà wàláhí ẹ̀yọ́ndẹ́gbẹ̀mí máa sọ̀rọ̀ mo sì sọ pé ká mú kan ṣé ká ṣe pé ti. si a kàn rọra bù lẹ́yìn ìgbà náà gbogbo tí n bá ṣe ń bá sọ yìí ń o tàbórò pé mi rè ẹbí mi ò mú ní ẹbí mi ò ká tó kú òbí bí àbá tuntun I'm ready to repeat it wàláwọ́ mi àtàmọ́rọ̀ ah. ẹ̀ ìbá jẹ́ ẹ̀mí ọ̀nrẹ́dì mo rẹ́dì láti máa tó sọ kí máa tó sọ kí máa tó sọ nítorí kíni tọ́pìkì tá à ń sọ lónìí wọ́n ti fi sọ èmi àti yín di ẹja nù sọ́kèwé tí wọ́n bá pe ẹja lẹ́ja nù kànga ọ̀rá yẹn jẹ́ Ah láàárọ̀ báwo bó ti ẹ̀yìn òdi ó dí tó ìdí kàngó òkun láàárọ̀ wọ́n sí ilẹ̀ tó ròyìn ayé àbí òròyìn ayé ẹ̀jẹ̀ ní sọ́kà gbẹ̀gbọ́. blockage. tí dúdú bá tí pípọ́n bá dùn kànga mi wọn a máa já kọ́fọ̀ orí ẹ̀. sọ́kèwé nǹkan ẹ̀ẹ̀kan láàrin ọdún mẹ́jọ. wọ́n bá sẹ́ padà wọ́n bá rọra sẹ́fà ìwọ́n tó fi sílẹ̀ jù kẹjọ ọmọ wa gbébẹ̀ yẹn kọ́ wa máa sọ wípé ìmọ̀láyé tó kù sí báyìí o odò tó tóbi jù láyé mi mọ́ wà nú ẹ ọlọ́mọ sì mi àti rẹ̀ jẹun sọ́kèwé o pèsè àjẹun sọ́kèwé o gbogbo ẹni tó bá ti ta ẹ̀mí rẹ̀ fẹ́gbẹ́ ẹja náà sọ́kèwé ẹja kí ni o ẹ̀dẹ̀dá ló rọ̀ mọ́ ni tí wọ́n fi á ní ọmọ ṣe tọ́lá àtànàbí ọ̀fẹ́ ọgbẹ́ ẹ̀ ọlọ́run àdọ́ ọ̀dàstáǹdì náà kẹ̀rẹ́ ọ̀dàstáǹdì náà ni ẹ̀jẹ̀ àdó kí ló kọ rẹ̀ ló tọ̀ ọ̀jẹ̀ ló sọ́kè mi àwọn ń bọ̀ jihadu ti ṣẹ̀yìntọ́n ẹ̀tọ́kọ̀ ti mú ṣubú àpò ẹlẹ́ẹ̀kejì náà wà máa yùzẹ̀ yínú wùmínà ṣahawat gbogbo tẹ́sù lè máa ṣe lẹ́sọ̀ fún òyà nínú yòròyìn ayé tọ́lọ́ sì ti lé àkó ń bẹ́ èèyàn gbọ́dọ̀ máa gbẹ́mí rẹ̀ kó ń bẹ́ ẹ̀ǹjà ṣèǹtọ́n lógo nìyẹn. mo wá wà ń lù tó fọkàn balẹ̀ kò sí jà láàrin àwọn ti kékeré bẹ̀ ó kàlùkù sẹ̀sìn tiẹ̀ mo wá ní èwo èmi táwọn èèmù já ìkù ni mi o ẹ̀wọ̀n ni wọ́n lọ sọ mí ẹ̀wọ̀n ẹ̀ sì aṣọ mí ẹ̀wọ̀n mo ní mò ń gbógun tẹ̀sù ẹ̀mí jáde kẹlẹ́ òun náà mùjáhìdù ni mí ẹlẹ́ẹ̀kẹta mùjáhìdù mùjáhìdù fún sáàkì gbogbo ọ̀n bá jẹ́ pò kí ẹ̀dá bóò ní ẹsẹ̀ máa ń jáhádà àti wọn bílísà pẹ̀lú ahán mẹ́mọ̀ fún ọmọ àjà bìlìyẹ́d pẹ̀lú ọwọ́ bìlìmáàlì pẹ̀lú dúkìá bìlìkọ́lì pẹ̀lú ọkàn ẹnìkan ò ní wà lágbo léèyàn kọjá pò kí ẹ̀dà ọtí ni pàṣùbà ní ọ́fíìsì nídàjí ní ọ́fíìsì kásùbà jẹ́ tá a bá ti wá dé landlord meeting tí wọ́n ní hundred thousand pé gbogbo ilé ọ̀daràn no no no no no ẹ fún mi ní account number kílódé kọ́ rẹ̀ eh, àdúgbò so kó tó di twelve láàárọ̀ la ẹ̀ máa ró ẹ̀yìn náà account gbogbo àwọn ọmọ wáyé ni wọ́n máa dùn sí èmi ń tèmi ìnífẹ̀ẹ́ pọ́npádùgbò sókè ìnínífẹ̀ẹ́ ìwà abújí mẹ́lọ́wọ́ ni pé àwọn èèyàn ah ẹ wo bí èèyàn bá rí bàbá ilé gan tó mu tí ó kéèyàn gbọkọ̀ lọ́wọ́ rẹ̀ kọ́ ẹ̀pù ẹ̀dílé ilé ẹ̀pù àdúgbò èyí ò ní sí rọrùn yẹn ẹlẹ́ẹ̀kẹrin mọ̀já àdátùlù kò fààrà ẹ̀hàn tí ẹ wá jẹ́ kèfèrí ìmọ̀ gbogbo tiwọn mẹ́ta ló ń kú sí bí lisani wabil yad wabil qalbi àtọwọ́ àtọkàn àtẹnu o láti máa jà wọn lógun àwa ń bọ̀ mushkila wa dé in tó jẹ́ nǹkan ọ̀dà rẹ̀ o jaa fi sahihayn min hadith Abi Hurairah radiyallahu anhu anas an rajula atam sasalam ẹni kan wà bára sasalam ṣùgbọ́n àyà fẹ́ kíyà rẹ̀ bó ṣe wà bára sasalam ó ní ya Rasulullah dullani ala amalin ya'dil jihad tọ́mi sí iṣẹ́ kan tó pé ó ṣe déédéé jihad nínú ẹ̀sìn Ọlọ́run anabi ní láàjìdù arákùnrin ń orí hmm? ní ìrù wáyà tí mọ́mù muslim ẹ̀mẹ́ta ní sọ fánà bí bá ń tánà bí pé wà láàmì orí ah ó rà bí ní kú omi àfi tí èso fún mi o àrùbí wa ní hal tastati idha kharaja al-mujahid an takhruja ila masjidik fataquma wala taftur watasuma wala so lè ṣe tẹ́nì kan bá jẹ́ mujahidu tó ló sójú ọkọ̀ náà bá sọ̀rọ̀ tààlà mujahidu ọjà lílọ sójú ọ̀nà náà bá subhanahu wa ta'ala bó ṣe wá lọ ọwá gbágbé ọ̀sàlùwàlọ́ ọgbọ́ mọ́sálásí ọwá yẹnáfílà títítítítítí jọ́kìní jọ́kẹjì jọ́kẹta oṣù kan oṣù kẹrin oṣù karùn oṣù kẹfà tí fi lọ bí ọdún mẹ́ta tí mujahidu ò sí ìdè ọwà máa yẹnáfílà lọ bá náà ó ànábì ní tó fi lè sílé díẹ̀ nìyẹn sáàpọ̀lọ́wọ́ mushkila tó dé jàfi sahih eh, jàfi sunan min hadith ibn abbas radiyallahu ta'ala anhu àdọ̀húnmá abúlé bá sàn ó ní àṣà sọ wípé mal amal afdal kò síṣẹ́ kẹtọ́ lóore lọ́dọ̀ ọlọ́run ọba kéèyàn lè fi wò pé ah mo rí dáadáa sí o min al amal fi hadhihi al ashr tó le tó sẹ́tẹ̀ yàn bá ṣe láàrin wàhùn dùlẹ̀ hijab tí èdè tẹ̀ dùlẹ̀ hijab ìjọ ọ̀lẹ́yà wọ́n ní yàrá sọ̀rọ̀ wàlẹ̀ jihad àdàbí tó bá jẹ́ jihad ńkọ́ àdàbí sọ̀rọ̀ sọ wípé wàlẹ̀ jihad kọ́dà kọ́ jẹ́ jihad àfẹ́ tó bá lè jáde nínú ilé rẹ̀ ilà rajulan kọ́dà jẹ́ mali wà nafsi wà lọ́yàn jì mí dáríkà ṣe àfẹ́ ń bá lè jáde nínú ilé rẹ̀ ó mú gbogbo dúkìá rẹ̀ ọ̀tà okù àpò jàmáà téèyàn bá dolórí rẹ̀ ń bi tí èsè lu rẹ̀ tí èsè kíni o tí èsè lu rẹ̀ tí wọ́n ń sàdúrà fún pé ọlọ́wọ́ jù okúrò èkó délé ẹgbẹ́ sàmí èpè ní o mọjọ́ mọ̀ ẹ̀dẹ̀ rẹ̀ mọ wá nínú kòkó ọ̀sùn mẹ́fà nìbàdàn bí wọ́n wá ń sàdúrà fún pé wọ́n kò rí òkò délé sẹ́yìn pé jẹ́ lọ pé gbogbo dúkìá ní òrìjà kò lọ. kí ẹni wọ́n kò délé. èpè ní o àti ilé àtòkò kankan ò ní ìbàjẹ́ ní wí fọlọ́pọlọ tí ń sàmí o ọ̀dà gbogbo àwa tó jẹ́ pé àjòjì ni à ń lu yìí àti ilé àtòkò wa ìkẹ́kọ̀ọ́ ní ẹ̀bàjẹ́ gbogbo wa náà pàtà àjòjì ní àtàjọ́ lọ àlìkìyàmá oko rẹ̀ ilé nù lọ́hùn àti oko wa àti ilé ẹnì kọ̀ọ̀kan wa ìkẹ́kọ̀ọ́ ní ẹ̀bàjẹ́ àwọn bọ̀ wọ́n sàn pé ọta rẹ̀ ọwọ́ kọ́ mọ ọwọ́ sí jihad ó ń tọ̀ wá tán bẹ́ẹ̀ oníyànpé ń jihad tán tán ó ń tọ̀ ẹ̀ tó bá to lótú lè tọ́ ẹni tó bá ẹni tó ń ka Kùránì láàrin wọ́n tó tẹ́ dùlẹ̀ ṣíjà lótú ẹni tó lè fi kọ́dà kọ̀ jẹ́ gbádùn àlẹ́ fi sàárà ló lè tó ń tọ̀ mùsùlùmí àtúndé jẹ́ àfi sọ́nà àmì tìrìmì àti dàdí dàdá Abu Darda náà wà pẹ̀lú sàṣàrà ìjọ àbí ni al adullukum ala khairi amalikum ṣé kí n tọ́ka yìí ṣiṣẹ́ tó lóore jù fún yín wà á ń kà inda malikikum tó jẹ́ pé iṣẹ́ lọ́mọ mọ̀jú ọ̀dọ́ lọ́mọ bá tó nìyí o wà arúfà àlè darajatikum tẹ́ ẹ bá fẹ́ tètè mókè ọ̀dọ́ lọ́mọ bá iṣẹ́ lẹ́lẹ́ tètè mókè. kọ́ọ̀lù bala ya rasulallah. kódà wà afdol min infaki dhan wal fidda kèé sẹgbẹ́ kẹ́ẹ̀mọ́ ní kẹ́ẹ̀mọ́ ná gold kẹ́ẹ̀mọ́ sílífà sójú ọ̀nà ọ̀bà subhanahu wa ta'ala wa khayrun lakum min an talqu aduwwakum fatathibu riqaqakum wa darbu riqaqahum ó tún lóore fún yín gan kódà kèé sẹgbẹ́ kẹ́ẹ̀ pàdé ọ̀tá kí wọ́n pa yín tàbí kẹ́ ẹ pa wọ́n kẹ́ ẹ pẹ́ ẹ lọ sí jihadi ẹ wá jẹ́ sọ fún yín wọ́n ní kẹ́tù nàbí ní dìkìrùlọ́ kámẹ́sì rẹ̀ ti ọlọ́wọ́ wa muskila wa ni afa wa abdulayi mubarak wọn kọ́ lẹ́tà sí afa Fudail ibn Iyad àwọn ojú òkà mẹ́ka wọ́n ń ṣèbàdà ìbáratọ̀ lágbára ìgbà tọ̀sán tòru wọ́n kírun àgbẹ̀ àdúgbò yẹn ti kírun wàdà wa hundred thousand tí a bá kásùwà mẹ́ka bí àtúnyẹ̀ náà fìlà hundred thousand lórí ìlú kọ̀ọ̀kan hundred thousand hundred thousand àfáàjọ ọkà bẹ ń jẹ wọn ń kó lára hundred thousand jọ àwẹ̀ ìmọ̀ká owó sísọ wà àfa àwa gbélẹ́tà àfa abúlẹ́bùn bàrọ̀ ó ní ẹlọ́ba fún alifudọ́ ibùdó ìyá alifudọ́ ibùdó ìyá ẹlọ́ba fún lẹ́tà kí bá a fọ́ òsè sí lẹ́tà báyìí orin ní a bá ń bẹ̀ ọjẹ́sẹ̀ lórí méje àmọ́ tó bá tara ti kí abidal. حرمين لو أبصرتنا يا عابد الحرمين لو أبصرتنا لعلمت أنك في العبادة تلعب لعلمت أنك في العبادة تلعب لعلمت أنك في العبادة تلعب لعلمت أنك في العبادة تلعب من كان يخضب خده بدموعه من كان يخضب خده بدموعه فنحورنا بدمائنا تتخضب فنحورنا بدمائنا تتخضب فنحورنا بدمائنا تتخضب فنحورنا بدمائنا تتخضب أو كان يتعب خيله في باطل أو كان يتعب خيله في باطل فخيول الصبيحة تتعب فخيولنا يوم الصبيحة تتعب فخيولنا يوم الصبيحة تتعب فخيولنا يوم الصبيحة تتعب ريو لعبي رلكم ونحن عبيرنا ريح العبير لكم ونحن عبيرنا رأي ونحن عبيرنا رعج السنابك والغبار لأطيب رعج السنابك والغبار لأطيب رهج السنابك والغبار لأطيب رهج السنابك والغبار لأطيب هذا ولقد أتانا من ولقد أتانا من مقال نبينا ولقد أتانا من مقال نبينا قول صحيح صادق لا يكذب قول صحيح صادق لا يكذب قول صحيح صادق لا يكذب قول صحيح صادق لا يكذبون لا يستوي وغبار خيل الله في لا يستوي وغبار خيل الله في عن في امرئ ودخان نار تلهب أنف امرئ ودخان نار تلهب أنف امرئ ودخان نار تلهب هذا كتاب الله ينطق بيننا هذا كتاب الله ينطق بيننا ليس الشيء هذا كتاب الله ينطق بيننا هذا كتاب الله ينطق بيننا ليس الشيء بميت لا يكذب ليس الشيء بميت لا يكذب ليس الشهيد بميت لا يكذب ليس الشهيد بميت لا يكذب